يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما عباد الله واعلموا أن ربنا سبحانه وتعالى له طارق يترك بالليل والنهار وقد خلق الثقلين الجن والإنس لعبادته وجعل من كل قبيل مؤمنا وكافرا عباد الله واعلموا أننا قد تكلمنا عن إمكان المناكحة بين الجن والإنس وتنفسنا طويلا في تلك المسائل ووقفنا على بين الجن والإنس ما حكم هذا عند العلم وما الذي تركنا عليه رسول الله صلى الله عليه وسلم فإذا تزوج الإنس فإذا تزوج رجل منا امرأة من الجن فما حكم هذا الزفاف وما يترتب على هذا النكاح من المسائل فقال فرق على سؤال المسلمين أترى لكي كرات جاء صلى الله عليه وسلم لأن ترى بلد بما جاء يقولوا لما يسألكم جاء نبيه بعد سألكم لارك أترى رأي الصحابة kí àwa náà pẹ̀lú àwọn tó صلى الله نعم عليه وسلم نيو جو àlùkìyàmà èyí القيامة يعني mò ń fi àìsàn àrùn ti Allah subhanahu wa ta'ala kọ́ ẹ̀ sẹ́ pé ká bẹ́ẹ̀ dùn máa kúrò láì lẹ́yìn ọ̀nà bó ìjẹ́ pé nǹkan dáadáa ni ọmọ tẹnu wá jáde àjọpọ̀ sọ́mọ bàbá lọ́n ìtọ́ dáadáa ni ọmọ tẹnu wá jáde o. bákan náà à ń bá ọ̀rọ̀ bọ̀ tipẹ́tipẹ́ ọ̀rọ̀ irọ́ tí wọ́n fẹ́ máa pa a sì bá mọ̀nà nàìjíríà wọ ntọ́ba ti ń ṣẹlẹ̀ lábúrú òlu yìí wọ́n mọ̀ máa gbé sórí àwa mùsùlùmí máa máa gbé sórí àsìn wa o wọ́n mọ̀ sí bu ànábi sallallahu alaihi wasallam wọ́n mọ̀ bu ànábi sallallahu alaihi wasallam wọ́n mọ̀ bu ànábi sallallahu alaihi wasallam eléyìí ló gbé wáyà kó o níbi àwọn nǹkan tá à ń sèkí ni o tá à bá a lọ tẹ́lẹ̀ àwọn tó sọ̀rọ̀ bàbẹ̀ náà ìlú ìyára ni ọlọ́mọdé kiri ọ̀daràn mọ́jọ dàrú o tí wọ́n bá dàrú mọ́jọ kọ́ra tẹ bàbá náà mọ́jọ dàrú bẹ́ẹ̀ wọ́n lájọ kó sùn rẹ gbogbo bí tí wọ́n ti ń dàrú mọ́sàbà tó ṣe bẹ́ẹ̀ gbogbo tí wọ́n ti dàrú tún àwa sí ṣe tún àná ṣe wọ́n lájọ kó sùn rẹ jẹ́ apákẹ́lẹ́ tí wọ́n yọ̀ sí wa. ìta àbá pẹ̀lẹ́ lọ́rọ̀ ògbọ̀rọ̀ àjẹmọ́ra wọn a sì ti débi wípé àlìjẹ̀nu ọ̀nà màá kọ́kọ́ bẹ̀rẹ̀ wútúbà pẹ̀lú ọ̀rọ̀ táwọn afá àsọkẹ́yìn nípa wípé àwọn apá kan ní kéèyàn má fani jẹ̀lú àwọn apá kan ní èèyàn lè fẹ́ apá kan kúra ló ṣùgbọ́n àwọn mùsíbà àti àwọn nǹkan míì tó lè máa ṣẹlẹ̀ nípa kéèyàn sọ pé òun fẹ́ fẹ́ àlùjẹ̀nà ibẹ̀ ni wútúbà ó ti bẹ̀rẹ̀ báyìí ṣùgbọ́n àmọ́ àmọ́ jẹ́ wútúbà yọ̀ pẹ́ torí epo tí ò sí nù àti odò tó mú àmọ́ àmọ́ ni problem náà ti débi o ti lé ní thirty minutes sísìn insha Allah la ilaha illallah àkọ́kọ́ kéèyàn kó sọ pé òun fẹ́ fẹ́ àjẹmọ́ tìlọ̀kọ̀ ìyàn akọ́kọ́ náà fà ní kò sí nǹkan apá kan ní ọ̀tọ̀ apá kan wọn ò gbọ̀tọ̀ wọn ò gbọ̀tọ̀ wọ́n sẹ́sẹ̀ àwọn kò fún un tó pé èèyàn jù òun náà ni ó dúró lórí ibi dásà ń wá sí ìyàtọ̀ ń bẹ láàrin pé àjẹ̀nú wá jẹ gàba lórí èèyàn tábàrí èèyàn ọ̀ka àjẹ̀nú obìn àwa máa súnmọ́ pẹ̀yìn náà wa gbogbo gbàdé ọ̀sà máa sùn tí ó kùn lálà ó máa ṣẹlẹ̀ rọ́ ìgbà bákan náà a sì máa ṣẹlẹ̀ pẹ̀lú àjànú ọmọ ọkùnrin náà tí ó wà máa súnmọ́ àwọn obìnrin wa ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ irú eléyìí a máa kó fún ìbẹ́lọ̀sọ̀ tààlà bí kókó bá ní sẹ́ma ó ní kìí ṣe pé yọ̀ọ́ àmọ́ ọmọ sọ̀kọ́ nǹkan lọ fi àjẹ̀ lọ nítorí kíni èntọ́jà sọ́kùnrin àkùwáyì òní wípé ọjà àṣà Allah subhanahu wa ta'ala ibà sọ̀rọ̀ àlùkùránì òní a'udhu billahi minash shaitanir rajim walladhina hum li furujihim hafidhun àwọn mùmíní rẹ làwọn tí wọ́n máa ń sọ abẹ́ wọn illa ala azwajihim wọ́n lè sí abẹ́ wọn lẹ̀ àyàfi fún ta ni o fáwọn ìyàwó wọn azwajihim aw ma malakat aymanuhum tàbí kí ni o tàbí ẹrú tí wọ́n ní nígbà tá a sọ ṣẹṣẹ tì náà nìyà lórí pé ebe mi mo ṣe mi mo ṣe báyìí olúwa mi àyà ti à ń jẹ ẹ wà mí àyà ti à ń kọlákọlá fún mi àǹfùsùkùn àzìwájà lára àwọn èèmọ̀ tó lọ́n ṣe fún yín kó lè máa jẹ́ kẹ̀ fún yín lára ara yín ló ti wá ìyàwó kí ni o ló ti wá ìyàwó fún yín. ìdá ẹ ń bá fi obìnrin lẹ̀ nù wa tó sọ pé àjẹ́ náà fẹ́ lọ فأولئك هم العادون إذا يعتبر التزوج بالجنية تعديا وتجاوزا للحدود الذي التي رسمها لنا الشارع أعيد فالتزوج والرغبة في التزوج بالجنية يعتبر تعديا وتجاوزا للحدود التي رسمها لنا الشارع كيف رسمهم كلا فرجا لوبري tàbí omi wa náà sọ́kùn fẹ́ lọ bá jẹ̀ lọ́kùnrin ìkọjá àlà òní ó sì jẹ́ kí ni o ìgúrí kúò lórí ẹnu àlà tí Allah subhanahu wa ta'ala tọ́lá alẹ́ fún wa ìdá kí ni àǹfààní parí pé ara wa náà lọ sí kí ni o ló ti ṣe ìyàwó fún wa eléyìí ò lẹ́gbẹ̀ẹ́ àwọn afọ àwọn á àwọn nìza àwọn nìza. ọlọ́fà jẹun ara àwọn ọ̀hìn òní mas'ala gusul janaba ìwẹ̀ janaba téèyàn bá fẹ́ jẹun nù ṣé yóò máa wẹ̀ janaba àti bá ń súnmọ́ àbí olùwẹ̀ janaba اختلف العلم في هذه المسألة فذهب الحنابلة والحنفية إلى عدم الغسل tí èèyàn bá lọ rẹ̀ fásitì jẹ́ nù asákìdí kíkọ̀kọ̀ àwọn hanabila nàbà ahmed wal hanafiya wọ́n ní ó ń tàn gbogbo bàtí bá ń súnmọ́ ìyàwó rẹ̀ kò ní mẹ́rin wọ́n jẹ́ra lára àwọn mùsíbà àti wàhálà tó tọ̀ fẹ́ máa fàṣẹ mọ́ wọn wàhálà kọlù kọlù dọ̀rẹ́ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí ọ̀ lálàáfíà púpọ̀ ni nítorí kíni mọ́tà àtàhà kọ́kọ́ ìlàjì wà á ń zẹ̀ bó bàbá jẹ́ pé ìsúnmọ́ ìjẹ̀nú yìí kìrìsá ìjẹ̀nú òfurufú lọ́fẹ́ àjẹ̀mtí ẹ̀lẹ́ máa ń lójú ayé báyìí náà ni ó sì dòbí fún gbogbo bàtí bá ti ń súnmọ́ ní ọ̀sìn kìíní o ò ní yọ máa wọ jẹ́nàbà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ó ní àtẹ̀frí bẹ́yìn náà àbẹ́yìn ìgbàsípẹ́sí bí ìsìnkà ní oṣù kìíní o yóò máa wẹ̀ fàkọ́sùn mas'ala ala al-ihtinam wọ́n gbé mas'ala yẹn lérí pé tí yẹn náà bá sùn tọ́ba làbọ̀ mùsùlùmọ́ mi tí ọ̀bà rí nǹkan oníwà tí ó wẹ̀ tọ́ba rí nǹkan ní oṣù o òní ó tó wẹ̀ jamaa tọ́ba wà àwọn nǹkan tí ó kàrà máa ṣẹlẹ̀ àti àwọn nǹkan kan tí ò ní máa rọrùn pẹ̀lú àwọn àìjọṣe tí mẹ́nu gbèsè ayé wọn àti gbèsè ayé wa yóò jẹ́ kí a máa mọ̀ wípé ìfọwọ́sí tọwọ́ gbé ibẹ̀ ni rọ́ọ̀kà wa ibẹ̀ ni kíni o ìsinmi lọ́sọ̀ kíni o ibẹ̀ ni ìsinmi wà fún wa. tẹ́yì àyè sallallahu alaihi wasallam lára àwọn nǹkan tí ó wà máa dé ìgbẹ̀gbà kò dé èyí tó dóbe tiwa gẹ́gẹ́ ta jota jisu kan kana kina nabi sallallahu alaihi wasallam kini kata so lori ọ̀rọ̀ tumana wala qad jaa fi sahihayn min hadith abi hurayra wa min hadith ibn umar wa min hadith سهل ابن سعد الساعدي رضي الله تعالى عنه اجمعين النبي صلى الله عليه وسلم nínú àdínàbẹ́bù Umar alábí ni الشؤم إن كان الشؤم tá a bá fẹ́ sọ wípé ṣúkúmù ṣúkúmù ni ìró kan kaburú ọmọ àṣà láti bí kankan kéèyàn wá rò kankan alábìyí tí ṣúkúmù tí ó bá ti ẹ̀jọ́ tí ó bá rí bẹ́ẹ̀ ibi tí ayé èèyàn ti bá ń chẹ́ǹjì lápẹ̀rẹ̀ tàbúrú ṣẹlẹ̀ sí yàn lápẹ̀rẹ̀ tàbúrú yàn dáhùn lápẹ̀rẹ̀ ohun sí ọlọ́run ni tí ó bá tiẹ̀ jẹ́ pé ẹ̀rù ń gangan ìbáfẹ́ ẹ̀jẹ̀ fi ìtàláfà níbi nǹkan mẹ́ta náà fìlìfárọ́sì níbi nǹkan àbọ̀ ẹ̀sìn yàn wà mọ́ra àti obìnrin kò tó pẹ̀lú àjẹ̀nú obìnrin wà náà ni o wà dáa àti kíni o àti ibùgbé ilé tẹ́yàn gbé àkọ́kọ́ kámẹ́tì rẹ̀ dìnnà hadithi ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ àsọ̀rọ̀ rẹ̀ apákan àwọn afọ àní anúbísọ̀ àsálàm ń fi ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ nípa pé àtàtọ́ yúrù wàtàṣáàbùmù kéèyàn ọmọ ara ta aburú pé nǹkan kan báyìí bóyá ní ìsìn sábàbí aburú fún yàtọ̀ kùsì ayé táyà bí chẹ́ǹgì àníbìtì ní àbòkùsẹ́ ṣùgbọ́n àwọn èèyàn fìdíjà ìlíyà wọ́n máa ń kọ́ kan àwọn síbi ọ̀pọ̀lọpọ̀ àwọn ìkẹyìn pọ̀ ànábì wa fẹ́ ní wọn kó ń bẹ̀ gbà àwọn aráàjà ìlíyà yìí àwọn àwọn aráàjọ kó tó pèsè táwọn òde ìjẹ́ wọn pariwo jù ní wípé ìtọ́ba súnmọ́ yànjú náà lórí kó pamọ́ báyàn wọ́n máa ronú aburú sílé wọ́n máa ronú aburú síyàwó wọ́n máa ronú aburú sí nǹkan àwọn pé ìtumọ̀ àdéhùn kìí pé aburú àrùn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀jọ̀ wà bùrà ọ̀rọ̀ wọlé kílẹ̀ wa yẹ alasúlá wáyé sallallahu alaihi wasallam máa wúlì lè yùbírọ̀nà àni ìtìkọ̀dẹ́tì alìjàìríyà ọlọ́run ọ̀rá nàbí ìṣẹ́ sí wa kọ́ wá jẹ́ wípé àwọn àkìdá tó ti lọ olùkó tó máa wá sọ fún àpàdà náà nǹkan tí ó sì aláǹfà tí ó sì fọ ètò ti lọ tí ó fọ kó lọ́pọ̀lọ́ wa ìtọ́nà náà sàn dìde sínú apá kan ní hadith ni kọfẹsẹ̀ múlẹ̀ wọ́n ní kílẹ̀ yìí wọ́n ní ọwọ́ àǹtọ̀rí kì màkùnrin min hadith umm al-mu'minin aisha ta radiyallahu anha wa ardaha ìyàwó aisha ọwọ́ àlejò kan ìyàwó àwọlẹ́tọ̀ ó yàwó aisha wọ́n ní àbúrò máa ń sọ̀rọ̀ kẹ́kẹ́ wípé tí ayé èèyàn bá change tàbí nǹkan kan sẹ́yìn tí ọ̀tẹ̀yàn lọ́rọ̀ kéèyàn ọ̀rọ̀ síbi obe tàbí lé tàbí nǹkan àgbò èèyàn ìyàwó ìṣàwá ẹ̀mẹ́ta kúrẹ́ lọ ẹ̀mẹ́ta lọ ìnà mẹ́fà ìnà yahud àwọn yahud ní ọ̀sọ̀ kan wọ́n ní kẹ́nu pọ̀pọ̀lì kẹ́bẹ̀rù wọ́n ìsì parọ́ kẹ́nu yẹkùlù náà ìnà ṣùgbọ́n fi ìtàláta àwọn yahud ní a máa sọ wípé ìran kan pé àbábúrú ibi tí ìṣẹ́lẹ̀ بداية الحديث ولم يحفظ آخره Abu Hurairah ìbẹ̀rẹ̀ àdírífì lọ́bálẹ́ ìbẹ̀rẹ̀ àdírífì kò tí ì sí ní olé tàbí fi sọ fa ìgbẹ̀yìn rẹ̀ lọ́bá ẹni tó sì bá ìwọ ọ̀rọ̀ tí ó borí rẹ̀ ọ̀bọ̀rọ̀ rẹ̀ o. wàtábàtà bẹ́yìn náà ó mẹ́lẹ̀ mùkìlì wà màkúrún àlẹ́ nkìlá bẹ́ẹ̀ sì ni màkúrún tá à ń sọ̀rọ̀ rẹ̀ kọ̀ bá ìyàwó Aisha bóòlù ni ó sì wá tọ́pẹ̀sẹ̀ múlẹ̀ ìdán ọ̀rọ̀ náà tọrọ kí wá ní túmọ̀ hadithi Ànábì sallallahu alaihi wasallam ó ń fi rinlẹ̀ fún wa wípé apákẹ́ wọ́n tún nílá ní ìpé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ìmọ̀ sọ pé ah, nǹkan báyìí ó ń ṣe mí láti báyìí nǹkan báyìí ó ń ṣe mí láti pé Ànábì wá fẹ́ sọ pé bí ah, tiẹ̀ kò ní ìtumọ̀ kankan ṣùgbọ́n tẹ́lẹ̀ yìí tá a bá lè máa mú jù ó ní nǹkan mẹ́ta tó súnmọ́ yín jù wà á dà tafsir ìtumọ̀ eléyìí náà kò ní ṣètò àdìfù lọ. àdìfù yìí bó ṣe rí gẹ́lẹ́ làbí sọ̀rọ̀ sáà ti ṣàlàyé fún wa wípé torí kíni nínú àdìfù sáà ìbùsọ̀rọ̀ sáà ìbù àmì kíni ń kánà fi ṣe yìí ṣùgbọ́n kéèyàn ó fura sáyé mi kéèjì ọ̀rọ̀ mi ò ní sẹ́kọ́ máa rí mọ́ tí ó bá ti ẹ̀rí bẹ́ẹ̀ nǹkan ṣẹ̀k kápẹ́ yóò bá rí bẹ́ẹ̀ ànábì ní filfaros walmara walmaskai yóò yà àjára obìnrin yóò yà àjára nǹkan àpò yóò yà àjára lé sọ̀rọ̀ wa jọ mọ́ ìtumọ̀ tá à ń túmọ̀ tẹ́lẹ̀ jàùn náà fi là àlè náà mali akọ́wé ọmọ ìjọba wípé àmọ̀ gbòòsì àwọn káàkiri wọ́n wá sọ àbí mo malikanya na fakam min dari sakanaha naasun fahalaku jami'a mélòó mélòó ètò àgbọ ètò àyọ bàtà náà wà láyé ilé tí wọn gbà ilé yìí ilé burúkú ni ẹ má gbé bẹ́ẹ̀ o àìmọye láti rí àìmọye láti gbọ́ táwọn èèyàn kan sì gbé bẹ́ẹ̀ tí ọ̀sẹ̀ tó kúkú mú wọn. kátó tẹ̀ wájú àní sallallahu alaihi wasallam ọ̀pá kíyèsí wa púpọ̀ nípa wípé obìnrin renikẹ́yìn òní nǹkan àbọn renikẹ́yìn òní bákan náà ilé renikẹ́yìn ọmọ àgbé jaamin hadithi Sa'd jaamin hadithi Sa'id Abu Waqqas radiyallahu ta'ala anhu Ànábì sallallahu alaihi wasallam ó ní arba'un min as-sa'ada nǹkan mẹ́rin kan bẹ bọ́lọ̀ ń balẹ̀ sí fún yàn àpẹẹrẹ fún ilé súnmọ́ anabi ni al-mar'atu as-salihah tí èèyàn bẹ́ẹ̀ lóbìnrin rẹ àpẹẹrẹ orí rẹ fún tọ̀ àpẹẹrẹ bá ìjẹun náà dáa fún ni àìjàmọ́ dáa fún ni kéèyàn ò ní gbùgbé tọ́fẹ̀ bákan náà wàlìjáàrù sọ́ọ́lì kéèyàn ò sì ní alábàgbére ẹlẹ́ẹ̀kẹrin òní wàlìmárùkàbù àsọ́ọ̀lì kéèyàn ò sì ní nǹkan àgbọ̀nrin àbí tí wọ́n ní nǹkan mẹ́rin kan bẹ bí mẹ́rin bá ń bẹ lọ́dún èèyàn náà àpẹẹrẹ orí ibú ń bẹ lọ́dọ̀ rẹ̀ àlùbí ni àlùmọ́ràtù sẹ́yìn à kéèyàn ò lóbìnrin ibú a máa fi aburú kan èèyàn náà bákan náà wà lásìkànnà dọ́yì kéèyàn máa gbénu létó fún a máa kórè ibú báyà bàbá kà àti yàtọ̀ ọmọ márùn wọ́n sì ń gbé yàrá kankan náà wọ́n tún máa balẹ̀ bù bẹ́ẹ̀ nàá ìtàn máa wò nù tẹ́lẹ̀ wọ́n practice ẹ̀dígẹ́lẹ́ o láàrin ara wọn ọ́fíìsì àwọn mùsíbà mi ìtẹ̀lẹ́ máa ṣẹlẹ̀ bákan náà wàlmákàbù àsẹ́yẹ kéèyàn ní nǹkan àbúrú a máa túmọ̀ àbúrú náà fún yà náà wọ́n lọ sí interview kíkẹ́ ọkọ̀ wá sọ sẹ́lẹ̀ lójú ọ̀nà àwọn èèyàn jáde níbi jẹ́ interview tán ìlọ́sẹ̀ kí ni o ìlọ́sẹ̀ ń bọ̀ bákan náà wàlìjáwò sẹ́yìn kéèyàn ò ní alábàgbé bú mélòó mélòó nù wa ọ̀pọ̀lọpọ̀ nù wa kò ní kéṣà ti pàṣẹ máa le kò sì ní tó bèsè ọmọ rẹ̀ sí ha sígbè pépé tí a ń gbé èyí tí a ń jọ múlẹ̀ jìnnà wọn báyìí bí èèyàn máa ń lọ àṣùbà tí èèyàn máa ń yẹ tí èèyàn máa gbá ìgbà rò ní tó ń fi sí jẹ náà bí ó sì sọ wà lẹ́tọ̀ sí àlẹ́ ọ̀dọ̀ ìyàwó tiẹ̀ lẹ́ máa kọ́ máa ń sùn ní tọ́pọ̀ ẹ̀ sì fi panu náà ni ó tún mú lọ́wọ́ mú ọkọ máa jáde lọ àti sọ àwọn mùsùlùmí báyìí anabi sallallahu alaihi wasallam ntí ọwọ àbúkìlì ìkíyà لقد أخرج الإمام الحاكم في المستدرك من حديث أنس بن مالك رضي الله عنه قال جاء رسول صلى الله عليه وسلم أو قال صلى الله عليه وسلم قل يا رسول الله قل سلام inna fi dárin inna kunna fi dárin a ti ń gbélé kàrí tẹ́lẹ̀ kẹfìrún fìyà àdádùnà wàhánà a sá ń pọ̀ sí ni ní ti dùn dúkìá wa sì ń pọ̀ sí sumatawa hawana ilẹ̀ kúkúrọ̀ nígbà ó ṣe sà àkókò lè à ń lọ gbé asan ni pe an pẹ de si ni an ku an ku dúkìá sì ń lọlẹ̀ ń lọlẹ̀ àdébí wa ni ẹ̀kọ́ mbẹ́ o dàrúwà fa ìnàhà fa ìnàhà máa dá madumuma ẹ̀kọ́ lé yẹ kìí ṣe lẹ́kìtì wọ́n hadith sábẹ̀tì wọ́n kókó mẹ́rin ṣùgbọ́n. káàbọ̀ èèyàn náà di èèyàn dáadáa sí Allah subhanahu wa ta'ala torí ìgbà míì bẹ̀ tọ́jọ́ wípé téèyàn bá ṣẹ̀ ọlọ́run máa gba ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta o a máa gbà ti pàkíyèsí èèyàn àwọn sáláfù wa tọ́ba ti di wípé nǹkan àgọ́ rẹ̀ ọ̀dà lóhùn sì ń sẹ́ lọ́wọ́ yóò rún ọ lọ́wọ́ tọ́ba rán akadé ti sẹ́ lọ́wọ́ yóò ti lọ tún bá mẹ́ nǹkan ó sì ti ń jì kèé ṣe pé ní tí agbẹ́lọ́lógò tá agbẹ́lọ́ ní ìsìn oníkẹ́yìn ọ̀dọ́ tó kọ́ mọ́ta gbọ́yé jimá gẹ́gẹ́ ẹ ti sọ ìwọ náà ló ń ṣe ojúmọ́ ebi lọ lánàlẹ́ ẹ ń padà yára yẹ ọlọ́dà kò fún rẹ àníbọ̀ sí kíni o ọ̀dàlẹ̀ wa kí náà yí níbo láti ìbá ti adẹ́ta ìrònú eléyìí ولقد أخرج الإمام النسائي كما أخرجه الإمام أبو داود وغيرهما من حديث ابن عباس رضي الله تعالى عنه وارضاه ان تيوجي اكون تربي سوي غغري جاء رسول الله صلى الله عليه وسلم قال قل يا رسول الله بدون سلامك ان تاتي امراه وفي روايه ان عندي امراه منيه وكان tí mo láìkì jù láyé ìlọ́mọbìnrin mẹ́wàá wọn ìyàwó mi náà sì ní ẹ walakinnaha láàtẹ̀rù jù yádàlá mi ṣùgbọ́n gbogbo ọtọ́ bá ti kàn báyìí kì í kọ́ لكنها لكنها لا ترد يد لامس كي كي كي كي كي بوانا فوقا أنا جواني tọ̀lìfíkùhà lórí ẹ̀kọ́ o yorùbá yà mí rọ̀lìkùhà ọ̀nà ìtumẹ̀ náà àríbí lórí ẹ̀kọ́ ó yà ah, yà Rasulullah ìrìnsẹ̀ ọlọ́ọ̀bá yorùbá yà mí láàsọ́gbọ̀rọ̀ ní anha ń wọ lẹ́sẹ̀ sùúrù lórí ọ̀rọ̀ rẹ̀ lẹ́kọ́ o nínú wáyà mí yà Rasulullah tí ń bá gbọ́n tó ní í ṣe inni àkọ́fù anta tẹ̀bíà nọ́fsì ẹ̀rù bá mi kọ́mọ̀sì pé yọ lọ́tà ìní rọrùn sọ̀nà kọ́mọ̀sì pé yọ lọ́tà ìní gẹ́gẹ́ra mi wà ọkàn mi ò ní sínú òní sínú bàrá yàtọ̀ ọkàn mi ò ní kú lára ẹ̀ nígbà tí wàá gbọ́ wa gbọ́dọ̀ rẹ wa àbí tí wàá ní ìdá ìsítẹ́mùtì ìbíhà ọ̀dà mọ́wùlẹ̀ sí kí ni o kọ́ ọmọ ìgbádùn. حديث لي أقوقك مشكلة هذا ما فاك من بين مضعف ومنكر بصحته حديث القرآن لا أري أن تقني ضعيف قال إمام النسائي ضعفه الإمام النسائي وبين من أنكره كالإمام أحمد رحمه الله رحمة واسعة àti àlìmọ́mù ahmed náà nàkàlá pọfẹsọ mọlẹ nàkàlá àwọn tí ẹ gbà ìdí mẹnu ẹni ẹbí tún kúrò tí ẹ ṣe gàgà láàkín nà hadith sahih hadith ìfẹsẹ̀ mọlẹ ṣùgbọ́n náà bá fẹsẹ̀ mọlẹ kì í ṣe ọ̀rọ̀ ní mímbà yìí ṣùgbọ́n hadith yẹn ṣe kí ni o fẹsẹ̀ bẹ́ẹ̀ bí àdìyàn bá sọ hadith ìfẹsẹ̀ mọlẹ èèyàn sáyìn náà fánàbí pé àlọ́ òwì tó o sì balayé tẹ̀ ń pé náà bá ṣubú ìkànnì èyí jẹ yóò àjẹrẹ náà máa ṣe ìgbà tó sáré ní ara ìní mẹ́rin ìwọ ọ̀rọ̀ ọba bẹ́ẹ̀ nìkan sọ́nù wa tọ́ lójú kí ọgbẹ́ ìdọ̀yí fún bẹ́ẹ̀ náà àdíjà lẹ́bí ọ̀rọ̀ ìní mẹ́rin náà kí ọmọ àpá àdíjà lẹ́bí dọ̀yí fún ẹnu ìgbà abáyé dáná bí ọ̀sọ̀ tí ń lọ́sọ ní ẹ̀kọ́ tó yìí fún ní àná kí ẹ máa kọ́ra àbí ilẹ̀ wíwá ti gbọ́ ṣé ń lórí àní táwọn èèyàn bá nàbí sọ̀tá nàbí ọ̀sọ́ ilà ń pè ní kí ni o hadith da'if kèsì sọ̀rọ̀ nàbí màmí hadith gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí o sì kí ni o tí o fẹsẹ̀ múlẹ̀ sọ̀rọ̀ nígbà wà ní ọ̀fẹsẹ̀ múlẹ̀ àníbi sallallahu alaihi wasallam ọwọ́ ń sọ̀rọ̀ ọ̀fẹ́ ni ọ̀bá ni ìtumọ̀ rẹ̀ wípé ìyàwó mi látàrúdù yádàlá nìsín kò sí ẹni tí ó béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ tí ò ní fún bí ṣe máa ń ná dúkìá rẹ̀ bẹ́ẹ̀ ni máa fi tèmi náà tọrọ ìtumọ̀ àdìsí kọ́ yìí o torí ní lábàrí kìí ṣe lèyìn òbá tó bá jẹ́ wípé kèé kèé torí torí àwọn kọ́kọ́ máa sọ yìí tó bá jẹ́ pé kèé kọ ọ̀rọ̀ ṣe ń bá hadithi bá wáyé pé hiya mina habbi nasi ilayya lakinnaha la taruddu yada multamisin ṣùgbọ́n kò sẹ́ńtì máa tọ̀ kọ́ra rẹ̀ multamisin ni ìbá wa kò ní wáyé láàrín ojú kẹnu ojú kẹjì asafa kéèyàn jẹ́ ntí máa tọrọ ẹ pọ̀ méjì ni ó wà pín sí fókèrè kápẹ́dúkà ní fi ń tọrọ náà fa inna hada mandubun ṣẹ́ni án ìtọ́nà fẹ́ káma ṣe káma tọrẹ pọ̀ tó bá wájẹ́ pé tí ọkọ ní fi ń tọrẹ tí ó ń dùn tí ń kala wájàbà àléyìn sọ́wọ́ àbúwálì mí ń dàgbọ̀ lúbíà ìtàsọ́rọ̀ fi àléyà ìtọ́ ìkọ́kọ́ ló ṣe ní pé èyí tó bá wà kò bínú nǹkan tí ní bá tọrọ kọ́mọ̀ tí wọ́n lára ọ̀tọ́ rẹ̀ mọ́ nàám ṣùgbọ́n látẹ̀rù dùn yádà láàmì sí ilé tí ẹ̀wọ̀n náà àdéhùn ojú kan akọ́kẹ́rùn àfáà ní ìyàwó mi bó ṣe dáa tó kéèkọ́ kí ni o kéèkọ́ ọwọ́ gbogbo ẹ̀mbà ti fi ọwọ́ kà tọ́bọ́ jẹ́ pé wọ́n fi ọwọ́ kà tó tọ́ tí èèkọ́ wẹ́n tọ́bọ́ fi ọwọ́ kà ìní ọkọ̀ ìgbọ́wọ́ sọ ni nàá ànàbí ò ní ìdájọ́ tó ìntànàbí ọ̀sọ̀ fún wípé lọ́rẹ̀ mú ẹlẹ́rìí mẹ́rin wá wà ìlà síta bí háyà kọ́ọ̀dìbà O ti kọ̀ dábà ìyàwó rẹ̀ ó ti sọ ìjọ ẹ̀kọ́ ọ̀sọ̀ sí òtí sọ́sì ọ̀nà ọ̀rọ̀ ẹlẹ́rìí mẹ́rin wá wà ìlà wọ́n nà lẹ́gbà éètì àdàbí ó sọ̀rọ̀ sọ̀rọ̀ wá tó lọ́wọ́ sọ̀rọ̀ wáyé kí lẹ́ kí wọ́n lè parí àdí àdúgbò wá ní ìsítàtì ìdíyà ẹ̀yìn àbùkíyà ìndẹ̀kì tí ó wà lọ́dọ̀ rẹ fọ́pọ̀ máa tàtà máa ta sí ha wà tẹ́tẹ́lì bí a àjẹsẹ̀ yọ wà lọ́dọ̀ rẹ lókùnkùn bàtí ọ máa fi sọ abẹ́ rẹ jẹ̀mọ́ àkọ́kọ́ rẹ ká sì rí ẹ̀kọ́ látọ̀rọ̀ sàṣẹ́lá èèyàn wá ìyàwó mi ó o bí ṣe máa ń ṣe ọ̀sọ̀kùnrin tí máa bá ṣàwàdà tí máa tí ó náà ní dáti ẹ̀ padà ọ̀sọ̀kùnrin jọ bá sọ̀rọ̀ tó náà ní kó ní dáti ẹ̀ padà ọ̀sọ̀kùnrin jọ fẹ̀ máa dúró bá ṣe tó náà sáfọ́sá o kò sá nípa ta pé ọkùnrin lè ẹ̀yà mí ìrẹ́lẹ́ ìwọ lórí àwọ̀ ẹ̀ ìwọ ló kíyèsí tó wíwù ọ̀dà wá mi tọ́ba ti jẹ́ pé yòó ló kò tí ó lè jí oníṣẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn rẹ kápẹ́ yìí ló kò sórí ẹni tó gbọ́dọ̀ wà náà tó sọ pé à ọkàn mi ò lè kó kí ló wá fà á táyà bí fi wá aṣọ wípé ó lè bá kó fà lọ́dẹ́ ó tán ó ní sí ìsọjí ìsọba náà nígbà tábìlì máa bí tá bọ̀ adébítú wáyé fi nítorí kíni nítorí pé mahabatuhu ìyáha muhaqqaqa kásọ pé ní ìnífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ tó tọ́ ó kí àṣánú àdífì wàbùkúrò lè fa ìṣàtìbí ní ha mọ́tàwà hammond ntí irú wà tí àwọn omi ní tí ò lè lọ rè jí ọjà sóko pé zìnà ọwọ́rọ̀ rẹ̀ báyìí ìṣẹ̀ṣẹ̀ ń rolé ìròyìn ìṣẹ̀lẹ̀ ìwúrọ̀ wá lè mọ̀jú méjèèjì ntó clear ṣe ó nípa ju tí ètí clear táwọn lò lọ kílẹ̀ rí wa fi hàrí ṣẹ̀yà láàyè sọ́ọ̀rù ìlágọ́rì ní àjílì lítàwà húlì ní àjílì nínú Islam gbogbo nira tó bá lè fọ ọmọ àyà wa nú ẹ̀sìn tí ó jẹ́ bá fẹ́ sáré fara ní wéréwéré tó sì jẹ́ pé tí ó bí ìnira yẹn nǹkan kan tá à ń lò kó lè ṣẹlẹ̀ sí pẹ̀lú táǹkà ní pẹ̀lú tí ó sì tí ì ṣẹlẹ̀ àbọ̀ tí ì fi ara ní àti tí nǹkan bá ṣẹlẹ̀ ìjọ ṣèṣì náà ìjọ tí ìbọn pọnà kankan lọ́wọ́ ìjọ tí màkúrì kankan ìjà wà á fi tí ẹ̀ tí ì ṣẹlẹ̀ á wà á fi dáńtọ́ dí òpó tó sì kí àṣà sáwà fi dàrú náà lápẹ̀rẹ̀ tí ó mú kíá pẹ́sẹ́ǹtì wà Jonathan ọlọ́run tún àṣetọ́ náà ṣẹ́wọ̀n wọ́n sọ tọ́ ọ̀rẹ́ jẹ ọ̀rọ̀ mà dá pọ̀ ó sì kí ata fẹ́ sọ́mi àdínkù pẹ́rẹ́ǹtì ní àwọn sábà máa ń sùn pọ̀ fún ìrònú sí ni kọ́ba jẹ́ pé tí ìrònú àwọn èèyàn ọba láǹdì sí kọ́ba jẹ́ èkú kéèyàn wá dúró ọmọ báyìí láti rẹ̀ kọ́ba lọ fi sùn òjò ọlọ́run sì sẹ́yìn tí kà mọ́ sùn tiẹ̀ ní ìfẹ́ fún ọ̀run ó sùn lọ́yẹ̀ ìrìn mọ́tá yẹ̀rì ọ̀jẹ̀ ṣé yóò di tó di mu ọ̀rọ̀ yóò kíá abẹ́ ẹ̀gbọ́nú kí ní báyìí lẹ́nu ẹ̀gbọ́nú tó náà èèyàn wá bímọ kan kí wọ́n máa ń wòsàn lọ́ba torí ẹ̀mọ́ lọ sí sùkúl òjì ó ní bí ṣe ń wòsàn yìí tí ó gbẹ̀yìn ọ̀rẹ́ náà bẹ̀rẹ̀ kò ní sọ̀rọ̀ wọ́n sì lè ní pẹ́sẹ́ntì náà irú òkú ṣé kò ní pẹ́sẹ́ntì náà ìdá irú ẹ̀ náà ní ìfidájọ́ yìí ọ̀rọ̀ yìí ò kíá náà láàrín sọ́ọ̀rọ̀ ìyàtọ̀ ìhájí lìtàwẹ́wùmí ìhájílì ẹnìkan olóòlọ́ ṣùgbọ́n kí ojú owó rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ibẹ̀ ọ̀rọ̀ náà 10,000 lẹ́sìn ẹgbẹ́ tí wọ́n bá kọ́ lẹ́sìn à kí ní kan náà ẹgbọ́ ẹlọ́gbẹ́ tẹ́lẹ̀ wà nù ọwọ́ ayé wọn wá jòkó mọ́sálásí pé àwọn fẹ́ yan akápò mọ́sálásí ẹnì kẹni tó bá lọ rèé sọ pé ẹ mọ̀nyàn lágbájá wọn wá ní kílẹ̀ yẹn a ah, wọn lọ bá ṣe máa ń ṣe ní wọlé rẹ ilé yìí ò lè mú ojú owó ọlọ́wọ́ kò mú owó jamara sẹ́yìn ọ̀gá ọlọ́dọ̀ ọlọ́ ìntànà bí sèkó ìntò ìdájọ́ nù sọ̀rọ̀ wá tó lọ́wọ́ sọ̀rọ̀ wá ní. ibùdó sì bí àjẹ látẹnu kíni o látẹnu ẹni yìí ọlọ́run kí anábì wá ní ọ̀dà náà máa fi yọ wà lé rẹ̀ máa fi gbádùn lọ kẹ́yìnmọ̀ máa fi gbádùn lọ yìí tọ́ba lọ rẹ̀ jẹ́ wípé obìnrin bú tí nǹkan lẹ́sẹ̀ látọ̀dọ̀ rẹ̀ ni láàyè ti kùbì dáálì kan sọ̀rọ̀ sọ̀rọ̀ ní ẹnu láàyè ti pẹ̀lú làwá inú wa ìlàwá ìlú ha ọkùnrin òun ìdílé mẹ́ta lọ́yọ̀ sọ̀rọ̀ láti torí kò ní rí nǹkan kankan àfi ń jẹ́ ní ọ̀sán láti gbé ní o láti fi sọ́nà irú obìnrin wa ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èyí àwọn àrán kan bẹ́ẹ̀ nù obìnrin tọ́jà pé kò kò ìwà rẹ̀ ọ̀dọ́ sọ́kùnrin ìwà rẹ̀ ọ̀dọ́ pé ìyàwó ìlọkùnrin kò sì lè dó sínà ṣe tó wí. irú ọkùnrin tó wá ní ìyàwó báwọn owó ìwà gba sùúrù o torí àdánwò tó gan lọ́kìkà àgbàdo bá jẹ ìdúró wúra ojú kan lọ. ìsítàǹtì ìdí àwọn ẹ̀jọ́ ọ̀rọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ pọ̀ ìwọ náà sọ tó ń sọ yìí ànàbí o ṣe ṣe kánàbí ò rí àpẹẹrẹ òsì lára rẹ̀ kò tóbi méjì ni ní tẹ́lẹ̀ ìwọ ló sì ń sọ wípé ọkàn yóò kú ọ̀dẹ̀ kéde o tára rẹ̀ ìwọ náà ẹ̀sìn gbóná yìí. ẹ̀yẹ̀ ń tẹ́ àsì òkú rẹ̀ bí solúsàn tó ẹ̀ lẹ́sẹ̀ mi àti sí ọ onírọ́ ọkàn ló ṣe kí ni o kò lè وتا فيما لقد جاء من حديث انس بن مالك رضي الله تعالى عنه وارضاه والحديث مخرج في السنن وفي المسلم احمد باسناد صحيح وصلني ثلاثه يمدى قلبه لا يدخلون الجنه أقول والجنه ولا ينظر الله اليهم يوم القيامه الله سبحانه وتعالى سيجوا عنه يوم القيامه النبي العاق liwalidẹ́yìn gbogbo ọmọ tí bá máa ń sèyàn sí baba ẹkún ìyá àtẹkùn baba ilẹ̀ rẹ̀ tiẹ̀ wàlmọ́ràtù àlùmọ̀tàrọ́dìrà àti gbogbo obìnrin tó bá sọ̀rọ̀ ẹ̀dọ́kùnrin wà kí ni o wàlmọ́ràtù àlùmọ̀tàrọ́dìrà àti gbogbo obìnrin tó bá sọ̀rọ̀ kí ni o tó bá sọ̀rọ̀ ẹ̀dọ́kùnrin kò lásán méjì mà sọ̀kòtò lókù tí wọ́n kò gbogbo pẹ̀lú sẹ́ẹ̀tì bọ́ọ̀lù àtọ́kọ̀ ìbáwá ń jọ ń lọ ọkọ̀ ọ̀bọ̀ níkà ọwọ́ ọ̀bọ̀ níkà ọkọ̀ ọ̀bọ̀ trouser mo ti rí irú rẹ̀ dáadáa ọ̀pọ̀lọpọ̀ náà sì ti rí àjọ wà ní náà kì í ṣe èmi náà náà kí ìyàwó ọmọ níkà ọkọ̀ ọ̀bọ̀ kí ni ó trouser ó ní ó ń dàbí ọmọ níbẹ̀ àdébí ẹlẹ́ẹ̀kẹta wàdẹ̀yúù àti gbogbo ọkùnrin tí bá máa ń faná wọnú lé ara rẹ̀ kò sí ọba tó kó oṣù ọkùnrin báyìí àbíṣẹ́ báyìí yọ gbà tẹ́tí ta ẹsẹ̀ tó lẹ̀ èpè ìdílé bàtà àbànújẹ́ orí ibu wa wà ọdún òfò gbọ́dọ̀ dàpọ̀ ọmọ gẹ̀ẹ́tò yóò sì ṣàjọba yóò tún bọ́ ọdún kúfì na ayé tá a ọdún ọtọ tó bá tó lọ kọ láti dáńkọ ìyẹn ló kúrú jù ẹ jẹ́ kó lọ mọ́ sílẹ̀ láti mú lé kò sí dábàá sọ. àdàyù ànábì ní òdòwádìí náà sọ̀rọ̀ àtúndà wọ́n sọ̀rọ̀ àná. ìdá ìjẹ́ ànábì wa lè máa ṣe ìrọ̀rùn ọkùnrin ṣùgbọ́n burú ètí ìṣẹ̀lẹ̀ pẹ̀lú obìnrin ṣùgbọ́n ṣèjì yíyá rẹ̀ ẹ̀dá tí àwọn sùkánà wà tó láti gbélé o tọ́ da ó lè dá a pé àwọn tí wọ́n èé ìsìn mẹ́rin ọ̀pẹ́ náà tí ẹ̀ mọ́ ìgbé ìran mi lómi títẹ̀ lómi yìí sì tó wá jẹ́ ìdàkejì ń tà sọ náà tí ó tó wá gbé kọjá kó sì yẹ sáré bá àbúrò wá sáré bá kólóhùn gàdá àwọn tí ń jubẹ̀ dà ó mú sùlẹ̀ kọ́ bàtà mọ́. Fẹ́mi gbàdúrà rẹ̀ ló sítẹ́ máa ń ṣe kẹmọ̀bìrì àwọn ọ̀nà ọ̀dà wíwú bí ọ̀dá sáà mọ̀ irú àwọn ẹ̀dá sàkínú fún bẹ̀rẹ̀ ìyàwó rẹ̀ sí ààjì yìí kò sáà ìlú ti ẹ̀mẹ́nu kankan bẹ̀rù wà lẹ́ àwọn olùmọ̀ nísìnyí bẹ̀ yóò tún bẹ ṣùgbọ́n ní sàsàm súnà rẹ̀ kẹsẹ̀ súnà rẹ̀ kankan tí ẹ tí ó wà kí àlàmọ́rí ìtàbátá àrùsà sáà sọ wípé gbogbo tá a wá ń wí tá a bá wá ní rí àmì sàlám máa sọ fẹ́ nìkan tí irú eléyìí ṣẹlẹ̀ sínú gbèsè ni wọ́n gbóòtì ronú bí o ti ń tẹ ojú ọlọ́mọ bá mọ́lẹ̀ àtẹnu àlá rẹ̀ kó o tó lò wá tó tó tó báyìí wá àdàbí ìtúnikọ́ mọ́kànlá ìwé ah, ọ̀rọ̀ yóò kíá ṣùgbọ́n obìnrin bú ẹni tó nílé náà lọ ọkùnrin kan èsì ìyọnu sómi ìlú kọ́ wà pẹ̀lú òun náà àyàfi pẹ̀lú àdánwò òun náà lára ọkùnrin ọ̀hún pẹ̀lú kí ni o pẹ̀lú àdánwò òun lára tàbí òun lára ọkùnrin ọ̀hún هذا هو إذا النبي صلى الله عليه وسلم أركان متى ما صح مرفوعا لكنه صح موقوفا من حديث أبي سعيد الخدري أبي موسى الأشعري أخرج المنحاف في المستدرك لكن مثل هذا الكلام لا تقل من قبل الرأي قل ثلاثة هي إيه، متى كان bẹ̀ ọ̀rọ̀ yìí ọ̀gbà nínú àmì ti gbọ́ yìí yẹ̀dì wọ́n máa bẹ̀rẹ̀ ní ọlọ́run ìgbàgbọ́ àwọn rọ́júlùn kíáàna tìlàwó ìmọ̀ràn àtúnṣeyí àtúnfúlìkì gbogbo ọkùnrin tó bá níyàwó gúnlé ṣé ìlú ní ìsìnkà gbogbo wọn. ó yí ò náà ta níyàwó ogún ẹ̀ńtọ́fẹ́ bayéjẹ́ máa yàn lọ yóò sì bá nìkìá máa náà dé ọmọ òrùn tó lọ bá dẹ́kọ̀ rẹ̀ ẹnu rẹ̀ dúró ẹnu sí nílò ẹnu rẹ̀ dúó tí wọ́n bá ti wá kóró rọmọdán ìgbà ilé ọ̀nà máa ló gbò wọn kọ́ bá dáná sáré tẹ́nà náà kọ́ sí nílò ó sì mà kọ́kọ́ ọ̀hún ẹ̀dà tó lọ ń dàgbà obìnrin tó lè kalábẹ́ yóò tún mẹ́rin ṣùgbọ́n àìní náà lọ́wọ́ fara mọ́ ìtí aláṣẹ wáyé wáyé yá àgbéwò síwájú wọn ẹ máa kọ́ bọ́wì ẹ tó lè sọ pé ẹ̀sùn mi ẹ kọ́ bọ́wì bàtà tí mo sọ lọ́sẹ̀ tọ́lọ kí ló fà ìfowópamọ́ kò yẹ kọ́lẹ̀ aṣọ nìka àbúrò mi tí mo wí

àwọn nǹkan tí ó kò bá yà ní ọ̀sẹ̀ kí ni ó ní ọmọ báyìí sí ó kálukú dára nàám kéyìn ò tó wá lè fura sáwọn kéyìn ó di kọ́ ọlọ́rọ̀ béèrè lọ́dọ̀ àwọn onímímọ̀ tí wọ́n lè salábòsí ó ṣùgbọ́n ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tóòtọ́ mọ́lẹ́lẹ̀kọ́ ọmọ ìyá dáadáa kọ́dàjọ́ ọ̀nà tọ́jẹ́ pé ilé ibi tí ń gbé ní múṣkìlá ti ẹ̀rọ níwà alóso fana sì padà sàánú wọn nígbà tí ó kó lé ìyìn sí ma ṣùgbọ́n bàtà ń sọ àwọn ọ̀rọ̀ kan sí ilẹ̀ tọ́mọ́ni ẹ̀kíyèsí kaba yìí nkaba yìí kaba yìí wọ́n ní wà láàyè ti fẹ́ sọ ti pẹ́ ṣùgbọ́n àwọn ọ̀sẹ̀ sọ ńgbà máa ṣe àfọlá bí ìfọ́ni a àwọn oṣù wà lẹ́nu kí a sọ kára fara kò kọ́mọ̀ dé orí báwo jẹ́mọ́ àti ó ń kálukú wa náà kọ́ra kọ́tọ̀rọ̀ wá sí jẹ́mọ́ lẹ́rẹ̀fẹ̀ bá ń kọ́ máa lò lọ má tó fi òdodo tọ́lọ́ ń fànà bíi kéèyàn má fi dáyà ya rẹ̀ nílànà òdì àti àsìgbọ́ o. kọ́jà pété bá ti wá pò mí ní ìsìn ìyàwó tí ọ̀gá ń ṣe mọ́ àyíyí olè mẹ́jọ bẹ́ẹ̀ ìfúnmi ló kù tẹ̀ lọ́dún nídìí wọ́n sì sọ́rù rẹ̀ yín wọ́n gbé ọ̀gá wọ́n gbé bí ìgbà náà ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá sì rò bí rẹ̀ náà lórí àìdá tí ń fi ilẹ̀ lórí rẹ̀ náà àwọn àgbàlagbà ní bára ayé ẹni bá ń jẹ kòkòrò burúkú bẹ́ẹ̀ ọ̀bà ké fún náà èèyàn ga máa so bí di ṣúkúmù fúnra rẹ̀ òun ga fún rẹ̀ torí pé kúdùà lọ́gbọ́n dẹ̀ lórí wà á mú alákàbí sọ̀rọ̀ wà á mọ̀rọ̀ alákàbí sọ̀rọ̀ pa àwọn ará ilé láṣẹ kí wọ́n máa kírun wọ́n sì لا نسألك رزقا لا نسألك رزقا نحن نرزقك والعاقبة في التقوى الله سبحانه في جبل سسورة في نوادو ما جرى ودارو بإذن الله الواحد القهار طبعا الجمعة تقول أو أقبل الله تبكي سيكون إذن كتب بأساسي àyájọ́ ọ̀fọ̀ ìyàwó nìbìnà rahman àti ọ̀pọ̀ tí wọ́n máa ń gbèrò ibi tí a ti fẹ́ kí sí máa sọ̀rọ̀ nǹkan tó ń gbà níyà bọ́lọ̀ bá sì ń sẹ́mi wá insha Allah ta'ala alhamdulillah alhamdulillah alladhi khalaqa al-qalba li ibadati wa ta'ati alhamdulillah alladhi khalaqa alladhi khalaqa الثقلين لعبادتي وطاعتي أشهد أن لا إله إلا هو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 بأن إمكان ذلك جائز لكنهم اختلفوا في وقوع التناق في وقوع النكاح والزفاف بينهما شيئا ولكن الذي كان أقرب إلى الصواب الذي كان عليه بعض العلم أنه لا يجوز شرعا أن يتزوج رجل منا من الجن لأن ربنا سبحانه وتعالى امتن علينا بقوله تعالى أعوذ بالله من الشيطان الرجيم والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين وقد كان التزوج من هؤلاء يعتبر تعديا وتجاوزا لحدود الله سبحانه وتعالى التي رسمها لنا لذلك اختلف العلم في غسل الجنابه اذا تزوج الرجل من الجن وجامع أن يبتسم يبتسم فذهب الحنابلة والحنافية إلى عدم وجوب غسل الجنابة فيما بينهما وقيد بعض العلم بالإنزال وبعدم الإنزال فقالوا بوجوب الغسل في الإنزال وبعدمه في عدم الإنزال وقاسوا المسألة على الاحتلام لكن صح الأقوال أن هذا إذا حدث وصدر وثبت بالإيلاد وتحقق الإيلاد لا بد من الغسل فهذا أقرب للصواب من أقوال العلم لكن عباد الله إذا كان رسول الله صلى الله عليه وسلم يستحثنا أن نبتدر إلى امتثال أوامر الله سبحانه وتعالى ثم لا بد لنا أن نكون على بصيرة وعلى علم بحمول حياتنا وأن نتثبت ونتدقق عن جميع ما يجري لنا وقد قال رسول الله صلى الله عليه وسلم في الحديث الذي أخرجه البخاري من حديث ابن عمر رضي الله تعالى عنهما وأرضاهما إن كان في الشؤم إلا في ثلاثة إن كان الشؤم إلا في ثلاثة وذكر منه رسول الله صلى الله منها رسول الله صلى الله عليه وسلم المرأة كذلك جاء من حديث سعد ابن سعد سعد سهل ابن سعد سعد رضي الله تعالى عنهما وارضاهما قال قال رسول الله صلى الله عليه وسلم ان كان في شيء الشؤم الا في في المراه والفرس وكذلك والمسكن وعندنا زياره لطيفه خادره من حديث ام المؤمنين ام سلمه رضي الله عنها وذكرت منها والسيف وهكذا قال رسول الله صلى الله عليه وسلم لكن الرسول قد نهانا عن التطير والتشاؤم لكنه إذا أثبته في هذه الأشياء وحصل الحكم عليها فإنه شيء واقع قال سنة الإمام مالك رحمه الله تعالى هذا وأناس سألوه عن هذا الحديث فقال نعم كم من دار سكنها ناس فهلكوا جميعا بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما في مولاتك الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه الله الحمد لله رب العالمين وصلاة الله وسلامه على عباد المرسلين عباد الله اتقوا ربكم في السر والآن قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم يحب لنا الخير قبل أن يفتجر إلى دين أحدنا أنه يتشاءم في داره أو في امرأته أو في فرسه لا بد له من الرجوع إلى الحديث الذي أخرجه الإمام محمد وإمامه أبو داود كان أخرج الإمام النسائي من حديث ابن عباس رضي الله تعالى عنهما وأرضاهما أن رجلا أتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إن تأتي امرأة هي من أحب الناس إلي ولكنها لا ترد يد لامس فقال له رسول الله صلى الله عليه وسلم طلقها وفي رواية قربها فقال يا رسول الله لا أصبر لي عنها وفي رواية إني أخاف أن تتبعها نفسي فقال الرسول صلى الله عليه وسلم استمتع بها فإن رسول الله صلى الله عليه وسلم أبدا لن يحكم بصيرورة الحكم للضرر العاجل للتوهم الآجل وقد رأينا أن رسول الله صلى الله عليه وسلم لا ينطق عن الهوى إن هو إلا وحي يوحى أبدا لن يقر رجلا أبدا على الإبقاء وعلى السكن بامرأة ذات فاحشة لأن رسول الله صلى الله عليه وسلم كما جاء في الحديث أنس بن مالك والحديث مخرج في مسلم أحمد بإسناد صحيح كذلك أخرجه ابن النسائي بإسناد صحيح أن رسول الله صلى الله عليه وسلم قال ثلاثة لا يدخلون الجنة ولا ينظر إليهم يوم القيامة وذكر منهم رسول الله صلى الله عليه وسلم الديوث والديوث الذي هو الذي يدخل الضرر على أهله تلقائيا عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم أحب لنا الخير لذلك ما كتم شيئا من تبليغ هذه الرسالة صلوات الله وسلامه عليه اللهم ثبت أقدامنا ووفقنا يا أرحم الراحمين اللهم أصلح ديارنا وأصلح نساءنا وأصلح مراكبنا يا أرحم الراحمين اللهم وفقنا في جميع في جميع أمورنا فإنك موافق لكل شيء وأنت على كل شيء قدير اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين ودمر أعداءك أعداء الدين اللهم دمر أعداءك أعداء الدين اللهم من أراد بنا وبنا بسوء ونسائنا بسوء وعلمائنا بسوء وأعرابنا بسوء اللهم أعوذ بالفتن واجعل كيده في نحر وجب يتمنى الموت ولا يستجاب له اللهم احسن أعداءك وأعداءنا عددا واقتلهم القرد ولا تبق منهم أحدا يا جبار السماوات والأرض اللهم لا تخرج الأمن من هذه الدولة اللهم لا تخرج الأمن من هذه الدولة وخذ قيادة هذه الدولة لعبادك المؤمنين اللهم لا تولي علينا بذنوبنا شرارنا اللهم لا تولي علينا بذنوبنا شعارنا يا أرحم الراحمين اللهم وحد صفوف المسلمين اللهم وحد صفوف المسلمين واجمع شتات المسلمين اللهم وفقنا يا أرحم الراحمين عباد الله واعلموا أن ربكم سبحانه وتعالى أمر بامره بدأ في النفس وثنى ولكن كلمة بكم قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسجود القائل في مقلته السيئة الثابتة إنه من صلى عليه صلاة صلى الله عليه عشرة اللهم صل وسلم وبارك على النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن المبعوث رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا